pray ológójì pray pray ológójì. ẹ jẹ́ àdúgbò lọ́dọ̀ ọlọ́run nígbà tó òun sọ pé pírí pírí pírí lológójì pẹ̀lú ẹ̀yìn ipò tó wà ṣé pírí lójì. orí tó bá máa gbé ni mo ń tètè sùpọ̀ afọ́jú kan ọ̀dọ̀ nírìn kó má mú ọ̀pá dání. láti gbà sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ti dé báyìí náà ti gbalé mọ́ yín lọ́wọ́. sọ́tọ̀ jẹ́rì. àbúrò ń sọ fún mi pé adìyẹ ò lè kú kádé yẹn mu èyí tá a mọ́ là máa ń dín sórí indomie yẹn gan. orin ní ojú ayé báyìí ló ṣe rí mo tún rí lójú oorun báyìí náà ló ṣe rí kò change rárá. méjì méjì lọ́lọ́run dáyọ̀ wọ́n kàn lè jọra wọn lásán ni. ẹ̀kú ọ̀ ọjà mi jáde. ṣé o lè mú wa bí ọjọ́ ọkọ ẹ yẹn. oúnjẹ nìkan ló mọ̀ sí fún lọ́rùn. ṣé wàá fi mí sísọ mi nílé jẹun ni. ní nineteen seventy two túnbọ̀ ó ṣomí lóore